هذا كتابكم فيا أمة التوحيد هذا كتابكم فلا تتركوه لمئلا أو يرجع ولا تسلكوهم بسم الله يا مؤمنين ولا تؤمنون Ààrẹ ọ̀rùn bí ìgbẹ̀ ìgbìyànjú ìrìnàjò ولا يجوزن عذاب بجهنم ويا رب أيهما استجاد بالكلين ويسألك مما نخاف به الفرار ويسألك

Ìnájíjá wa sí ọ̀tàrí ọba rẹwà. Àtàrà Ìnájíjá wa sí ọ̀tàrí ọba. Wọ̀nà ẹni àyá sọ ní kìtà ونرزقكم به من العزة والغاية القدرى ونرزقكم به من العزة والغاية Òṣèlú tẹ́tẹ́ jẹ́ ààrẹ ẹ̀kọ́ sí i. Thank you. الرحمن الرحيم إن الحمد لله نعمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهده الله فلا مضل له وما يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا أبو ورسوله وأصلي وأسلم على أفضل المرسلين وعلى آله وأصحابه أجمعين وبنا السليم الوفو لهم الحمد لله أدعوه لهم الحمد لله أدعوه لهم الحمد لله رب العالمين àtọ̀rọ̀ ìjẹ́ àti ìjẹ̀fà níbi wa sọ́lọ̀ bá wà níbi wa Adọ́nàbà ìgbẹ́ra Múlẹ̀ ìgbà gbogbo ọpẹ́ wa. Àlámà mẹ́ta ní ìgbẹ̀fẹ́ Bukata, dúpẹ́dúpẹ́ onáàdúpẹ́ lọ́wọ́ wa. ọ̀pọ̀ tẹ̀lé abájú tí wọ́n lọ́wọ́ bá bá bàbá yìí lọ́dọ̀ mẹ́rin. àbẹ̀lọ́wọ́ bá yìí dọ̀ọ́lá wọ́n lọ́wọ́ ẹ̀rọ gbogbo wa. bá ní gbàrà bá ti máa dúmọ́ nítorí bẹ́ẹ̀. Ààbò bẹ́ẹ̀ lọ́rọ̀ ní kọ́kọ́ àbíyàn ṣe é tù sí ìgbà. Èyí tí ń ṣe fún wa yìí ní ìṣòro. Èyí tí ọba yìí ṣe fún wa yìí. Ọ̀rọ̀ nínú ọ̀rọ̀ nínú àwọn ọ̀rọ̀ àbá mẹ́ta ìgbàláyé ìjọ ìdíje gbogbo ẹ̀rọ ní fún wa ìná ní gbogbo èèyàn àwọn tí ò tẹ̀ ní bẹ́ẹ̀ fún kọ̀làkù sí wọn àwọn tí ó ní bẹ́ẹ̀ fún kiri bá adá lọ́dọ̀ rẹ̀ tó bẹ́ẹ̀ èyí ọ̀pá ti sàánú ni èyí sọ̀rá èyí sàánú ọ̀gá náà lọ́wọ́ àbújá sí bẹ́ ọlọ́run dúpẹ́ náà àwọn abẹ́lẹ́ òkú wa ní bàá káyọ̀ pẹ́ rí àbá ìgbésí náà ní bí ànáyì èsì ní bí ànáyì ló gbà ọ́ta àtẹ̀lé yìí kágbọ́ ẹgbẹ́ ọ̀rọ̀ ẹjọ́ ọ̀tún ẹ̀ ló wájú ẹ̀yẹ lọ ní àwọn tá wà nísìnyí tí wọ́n ti wà dáadáa. Bẹ́ẹ̀ni ìjọba dábàá kújú wọn gbogbo wa ìlànà gbé òkè débẹ̀. Nítorí àgbà ìlú èèyàn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀. Ó sọ̀rọ̀ bẹ́ẹ̀, ó sọ̀rọ̀ bẹ́ẹ̀, ó sọ̀rọ̀ bẹ́ẹ̀. Nítorí àgbà wọ́n tó rẹ̀ tó rọ̀ sí i. Ààrẹ tó ti gbòòrò yẹ pẹ́ sí pẹ́. Ààrẹ tí bí ọ̀gbọ̀ ní ọ̀jẹ́ ìyá. Pẹ̀lú kí èyí táwa ti tó pẹ́. Bóyá ní ẹ̀ bí láwọ̀ yóò yá ìmọ̀ iye ọpẹ́. Yorùbá ní bá máa inú rò yóò máa bí ọdún dúpẹ́. Tó bá lẹ̀ lọ́wọ́ bí fi òyìn ọ̀pẹ́ bí ẹ̀mí gbé ámúdá wà lókù rọ̀. Wọ́n tó lókù rọ̀. Ìrọ̀ wàjà ta. Wàjà wàjà. Ámúdá wà lókù rọ̀. Wàjà lókù rọ̀. البر والجارة وجارة لله رب العالمين حمد رسول حمد رسول الله حمد

Obìnrin ará mi nà àmọ́dá àwọn ìṣòro ẹ̀rọ. Àdúgbò ẹ̀bọ̀ ọlúwa. Ọba olúwa. Ọba gbogbo ẹ̀dá. Gbogbo ẹ̀dá. Àdúgbò ẹ̀bọ̀ ọlọ́run. Ọba ọlọ́run. Ọba àwa ẹ̀dá. Àwa ẹ̀dá. Gbogbo ọdún ìlú wa bẹ́ẹ̀ lọ. lọ́wọ́ tí a bá la iṣẹ́ wa kù ní àti a bá la iṣẹ́ wa kù tó ní ẹ̀sìn. Ìjọba òṣèlú ẹ̀sìn lásìkò tí àwọn afárá ti sọ ilẹ̀ tó ń bọ̀. Ìwà ń ẹ̀sìn ọjà tí òògùn náà láàmú lọ́wọ́ lórí orí. ògùn náà sí ọ̀gbọ́dọ̀ ẹ̀kọ́ tọ́wọ́ ọkú òkú ìdìbò lọ́kùn náà nì. ọrụ ọlọ́wọ́ wà lórí ní wọ́n ní wọ́n làwọn sílẹ̀. ẹ̀wọ̀n tẹ́sí ń dàbá àwọn èèyàn lọ́wọ́ lọ láyé lọ pápá ìgbà àwọn tá a pè ní àwọn tí wọ́n mọ̀ nípa ọ̀rọ̀ ọ̀rọ̀ náà. ẹ̀wọ̀n tẹ́sí dà. wọ́n dá sọ́ọ́rù máa sọ́ọ́rù yáyí máa yá kùrú náà wọ́n dá bí wọ́n dá lójú ọlẹ́jẹ́. wọ́n sì máa mà wọ́n dojú ẹ̀sìn rú ìjọra ìkẹ́lẹ́kìlà láti wá ẹ̀rọ ọmọ ẹ̀lẹ́yàn à ń bọ̀ ilé nìsì àbọ́ta ni bàbá àgbà wá bá àwọn ọmọ ìgbẹ̀gbẹ̀ ní mo ní ẹgbọ́n wọ́n náà wọ́n gbọ́ pé gọ́ọ̀nà wa sì má fi lé wọ́n fi ọwọ́ sí káwọn ẹni tèmi àlọ́yọ̀ sí. Mo wá ní tẹ̀lé dáadáa báwo. Wọ́n náà wọ́n gbọ́ wọ́n wá fẹ́ẹ̀jẹ̀ sí inú mọ́tò padà bọ̀. Èmi náà ló ti wá bọ̀. Ìmọ̀ bàtìmá sí bóyá tí àwọn èèyàn bá dé ìgbà ìlọ. Táwọn ẹ̀ka á pè é lọ́wọ́ bọ̀ àdúrà sí ẹ̀rọ káàkù lọ́gbọ́ lórí bẹ́ẹ̀ kẹ́lẹ̀ bá ti rí àwọn ẹ̀rọ ní kan gbogbo èyàn bí àwa bí o àwa jàmíyà àìdáìwà zílà jápọ̀ àti ìdọ̀lọ́bẹ̀ àìyà àbá ẹ̀lẹ́gbẹ́ torípé jẹ́ pé ní abẹ́ẹ̀fẹ́ kò tẹ́ni tó lọ pé jàmá ò ga kí ọ̀padà kó jẹ tó ti gbé lọ́wọ́ wọn yóò wà pé ọwọ́ rẹ̀ o mo ní òkò wà yóò hàn mọ́kọ́tà yóò hàn mọ́kọ́tà ìyá òun tó ìjàmá ṣùgbọ́n kò dáńtò pé kájọ lóde torí ẹgbẹ́ ẹgbẹ́ ìgbà gbogbo jẹ́ bẹ́ẹ̀ ẹ bí ẹgbẹ́ kejì bá ti lẹ̀ kó ṣe dáa tó láyé kò ní lọ sí ilé òkèèrè náà ẹgbẹ́ nù. wọ́n ò ní tó ṣe ẹgbẹ́ kejì wá dáa nọ́bà sí àgbáwò ilẹ̀ ìkara ní ẹ̀rá ìgbà òṣèlú ẹ̀yìn pdp pdp lérò èrè pdp

ẹ̀jẹ̀ tó mọ̀rọ̀ ìbọ́jà wa lọ. Ṣé bá ní bí gómìnà ti sọ̀rọ̀ ń da àwọn àkọ́ni kó gómìnà? Ìjàgbọ́. Ẹ̀jẹ̀ náà ti ìjẹba mọ́ra á lè àwọn àkọ́ni kó gómìnà. Nínú bẹ́ẹ̀ ẹ̀rọ ló dé Mùsùlùmí. Mùsùlùmí làwọn ti wá ẹ̀ẹ́sìn wa lọ́kẹ̀ wá ní christian bá ń bẹ níjọba tó bá ní ló tẹ̀sí wa á kó dáadáa bí mo bá ń bẹ níjọba tí ọba bọ́ lọ́ta lẹ́sìn wa á lè yìí àwa ní wà bí ìjọba lánàá ní ìlú lábá ló bá bọ́ bẹ̀. ní ìdòkó wa ń sọ ń bẹ̀ wípé mo ti kí àwọn èèyàn lọ máa ń rántí pé àti ìdìgọ́kùnà inú ìjọba ìlàjì mo wá padà kí i ilẹ̀ tàbí àpò yẹ gọ́ọ̀nà wa mo wá ń sọ bẹ́ẹ̀ pé àwa ti dẹ́dẹ́gbẹ́ bẹ́ẹ̀ bá ti dáadáa á sọ. náà ló di eléyìí sí àwọn ọmọ tí wọ́n sọ ilé ìgbàjúmọ́ tàbí tàbí àbùlá ni pé kọ́rọ̀ ní kó múlẹ̀ ayé lẹ́yìn àbá bí ààrẹ léèdè tó bá gbógun tẹ̀sìn wa kò ní ìsọ̀kalẹ̀ láyọ̀. Tẹ́lá gbọ́ sí àdúrà ọ̀dà lánà lóde ẹ̀gbọ́n yìí ìdílé tí wọ́n tẹ́lẹ̀. Èyí ń sọ èyí kà ń sọ bí ó ń tẹ̀lé. Èyí báyà wọ́n àní ìdí máa ní ilé òde jẹ́ ìlẹ̀ sọ ni pé àní ẹni jẹ́ ìdó yọ jẹ́ sọ́dúnbù rẹ̀ sí wa kò ní sọ láyọ̀. Sọ́kọ́ àti àlẹ̀ ní ọlọ́dún ẹ̀sìn ọlọ́dún ti ní ẹ̀sìn lọ́láyé. Tọ́ àwọn wá sílẹ̀ ní láti wá sọ̀tẹ̀ sí ìkọ́jọ́ lójú mọ́ àwọn àbẹ̀ ọlọ́pàá lè jọlá ó ti bá wà sí ya tó kọ́ náà ní ààrẹ lọ́dúnlọ́. Nígbà bá ní ọpẹ́ ọ̀rọ̀ ìbàlẹ̀ ọpẹ́ tó wà. Àwọn bàbá ó gbàgbà fún wa, bàbá àgbà ìmá kò ti wà ní ìjàlẹ̀, bàbá ìmọ̀ ló ti wà ní ìjàlẹ̀. Ẹ̀yà ti dé fún alẹ́ ìsìn ọba ìsìn gbà, ẹ̀ẹ́ tó náà ló ń ẹni bá rí wá màá bájá wá bá ẹ bá mọ̀ wá ó mọ̀ bá wá bá. lọ́rọ̀ yìí mọ̀ bàbá mọ̀ bí máa ń sọ̀rọ̀ wọ́n ti pẹ́ ìdí mọ̀ bọ̀ ẹ jẹ́ yọ̀rọ̀ ní àjọ ọ̀tá ara nà àti mọ̀. ọ̀dùnmọ̀ ọmọ nìyàn kódà ní ń pa mọ́ra bájà rẹ̀ bá gbàjú wá ń gbé bí sáyíkà sí ilé ló jẹ́ ọ̀rẹ́ àti ọ̀rẹ́ ní bájà lọ ìpẹ̀pẹ̀ ni. Àjọ ìgbà ó ti máa ń dọ́gbọ́n sí lórí mọ́ni ẹ̀rọ ìwọ gbọdọ̀ ẹ̀fọ́ lọ́rùn kọ́lẹ́ ẹgbẹ́ dáa sí dáa báyìí. Àtẹ̀rẹ̀ àwọn adúgbẹ́lẹ́ tó yìí àbúwá abẹ́lẹ́ ọ̀hún yìí wàlúgbẹ́lẹ́ ọ̀hún nípa gbogbo ẹ̀. Tukiri láti gbèsò lè bàná bì. Wàtukiri wò láti gbèsò lè wàlá. Wàtukiri wò láti rí gbèsò lè àtọ́ à. Wàtukiri wò láti rí بحسن جزاء وذكر جميل بحسن صدق وفعل ولا بذكر بصدق بصدق عطاء شكر الله بحسنه ثنائي وشكر الله بحسنه ثنائي Wàdúkìrì wò láti orí wà láà. Wàdúkìrì wò láti orí wà láà. Wàdúkìrì láti orí jàtà. Wàdúkìrì láti orí jàtà. Wàdúkìrì láti orí yàtọ̀. Wàdúkìrì láti orí yàtọ̀. Àbá kọ́kọ́ sí mẹ́ta kọ́kọ́ kọ́kọ́ sí mẹ́rin àbá àfin ọpẹ́ gbọ́dọ̀ mẹ́rin ọpẹ́ ẹ̀dọ́ lọ́hùn oyi ọpẹ́ ẹ̀dàwọn tí ó jí ọ̀dá fún wa iye sí oníbi ọpẹ́ ẹ̀dí àwọn tí ó ń jẹ́ bẹ́ẹ̀ wa ọ̀dọ̀ yìí ọpẹ́ ẹ̀dàwọn tí wọn ò ló wa ọ̀dọ̀ ṣùgbọ́n ìlà yìí bí ó di ní àárín بحسن فناهي وشكر لإلهي بحسن فناهي Ọpẹ́ ọlọ́run náà ni ká máa yìí, ká máa yìí lọ́wọ́ ọlọ́run òṣè ìjọ òṣè fún mi ní ìka ní ìjọ mi lẹ́tẹ̀ẹ́ tàbí mi tàbí mi ọmọ àmà sílá àjẹ́kùnrin ni òṣìlú وذكر الكائن Kámá tẹ́jì fọ́n lọ́wọ́ lọ́pọ̀lọpọ̀ òun náà lọ fẹ́ ẹ̀tọ́ náà. Wà fún kí ní wù láti ní wà láyé ẹ̀rọ pẹ̀ tàwọn tí ń tù wá lọ ní kátẹ̀lé wọn dúnú dúnú. Kámá àwọn bẹ́ẹ̀ tó dùn gbòòrò àákùnkùn lélẹ̀ bọ̀dẹ̀ bẹ́ẹ̀ jẹ́ ọ̀dákálá sakala lélẹ̀ yá mọ̀mídá sí ọmọ yá mọ̀mídá wà ọtí ìtẹ̀lé àwọn aráàlú kájọ́ dọ́kẹ̀ ni a máa ń ní gòkè ẹ̀gbọ́n a máa mú ní gòkè a máa mú àwọn tí bá ń bẹ lẹ́yìn ẹni náà tẹ̀lé ìtàn ẹni bá ṣe ìkẹta bí ò ti ẹkọ́ ṣe yọ́pẹ̀ gan ìwé tó ṣe lára àwọn tí ẹ̀ náà àjàdá òní bí ń tún tẹ̀lé àmàlì àyèmọ́ sọ sọ̀rọ̀ bá kà báyìí ìtọ́ dáa àmọ́ tí wọ́n fi àlékún kankan yìí àyèmọ́ màmẹ́rin wa táàbà ní yìí táàmà ní ti àwòjí mọ́rù mímọ̀ ìjọ orí ni wọ́n lábàlá àwọn ẹ̀kọ́ kan tí wọ́n fi kọ́ ara ayé ọ̀gán bẹ́ẹ̀ni à ń sọ lọ́wọ́lọ́wọ́ yìí àwọn ti fi ẹgbẹ́ pé gbájí àwọn ní ìlú wọn ni pé wọ́n sì í lò wọ́n jẹ́ ọkọ̀ yálà wọ́n sì í lò wọ́n pe gbóòdójú ẹ̀ gangan wọ́n pe lọ́nà ní lọ́bàdà torí mo mẹ́nu wọ́n kọ bẹ́yàn tí ó dúpẹ́ tọ́kàtọ́kà fún ẹbí ọba ti ní jẹ́ wọ́n pẹ́ ó sì máa rí pé ẹ̀kọ́ ló ẹ̀kọ́ yorùbá ní nípa pé ó yà wọn tí ṣe báyìí wọ́n dé rí nígbà bá máa lọ sí àbá ìtọ́kọ́ tó lẹ́yìn tọ́kọ́ tó lẹ́yìn tí lọ sí bá tẹ́ bá tẹ́ sí àbá tó àwọn olùkọ́ ti dákọ̀ rẹ̀ olùkọ́ àwọn àtẹ̀lá àwọn afáríwá ẹjọ́ náà àwọn adé àti wọ̀lú afáríwá ọwọ́ta wọn kò lọ́wọ́ wọn kò wá tọ́kún wá tọ́kún lọ́wọ́ máa ń tọ́kọ̀ màtí ìdájọ́ lọ fún ní máa wẹ̀ kọ́ ọmọdé wọn kó wàtà lọ́wọ́ ní ìpín yìí tí wọ́n lọ sí àfáà tiwa ẹ máa ń pọ̀ sí ìwọ náà lọ́la kí ni ó ṣe olóògbọ́dà lọ́wọ́ ní yóò jẹ́ sí ẹgbẹ́ ẹ̀sìn àti pẹ̀lú inú ẹ̀sìn náà àmúdàbọ̀ débẹ̀ ní pé ẹ̀kọ́ láti bí ìrànyà bí bá dé sèrè wọ́n ní yẹ̀ tó gbé àdáwò ní kéèyàn máa ṣe bẹ́ẹ̀ ó ṣe àmàjẹ́ ọ̀rùn ẹ̀yẹ ogun tí àgbéga fi dẹ́pẹ̀ẹ́sẹ̀ ẹ̀wọ̀n tí ń tà nígbàgbé ìwọ náà lọ sí ti déèdì ọ̀kan bẹ̀ ilé tó ọ̀rọ̀ ọkọ̀ wa jẹ ẹ̀dá ti pé ọkọ̀ máa ti déèdì ọ̀jẹ̀ kú méjì o. iná kí ibo ò gbé iná káwùdá ó gbé ẹgbẹ́ ìdàgbà àti ọgbẹ́ ọ̀rọ̀ sí èyí àgbè lọ́gbọ̀n nọ́mbà ẹ̀yọ̀ bẹ́ẹ̀ ni o dábàá ìyẹn ló lábàá mẹ́jọ ìyẹn ló lábàá mẹ́jọ ọ̀yẹ́ ló lábàá mẹ́jọ ọ̀dẹ̀ ní lábàá méje tẹ̀lé ẹ̀dá kan fi lọ́wọ́ lédè tí gbé yanjú yẹn gbọ́n ọ̀dà kò ní dáhùn kò ní tẹ̀lé ọ ìyẹn ló lè yẹ lásán kí ni wọ́n mẹ́rù lábàá lásán bẹ́ẹ̀ sùkúrú ní láì ìròyìn bíbí bàbá yìí máa pariwo ọlọ́run. Ọpẹ́ ẹ̀dàwọn aṣáájú ní kọ tẹ̀lé wọn dá nígbà tí bá ní ọ̀tẹ̀ ọlọ́run tí wọ́n ní ọjà ọlọ́run. Ma wá wò bẹ́ẹ̀ lọ ma wá bẹ̀sán lára ayá tó gbé Ma wò ọmọ tó bí. Ọmọ rẹ̀ tẹ̀lé aráyé òní ní ọ àìjáàkì má bàbá rẹ mọ́ ọ lọ́wọ́ ọmọ òníra ìyá àìjáàkì ọmọ rẹ mọ́ ọ lọ́wọ́ hmm. àwọn àìjáàkà ń bẹ láyé àwọn àkà bẹ́ẹ̀ ni ààrẹ bẹ́ẹ̀ sì lọ ní àìjáàkà tí Gbogbo ẹ̀ náà. Bákẹ́jì ni. Yẹ́ra ọmọ ẹ̀kọ́ pọ̀ sí ọ lóòrà ah, àbá ìjìlá. Kó dàbí ìyá rẹ̀ lápọ̀ sí ọ. Òbí a máa kọ́ mọ́kọ́ pọ̀ sí bàbá ìbá. Kí lọ sí ẹ ọ̀gbẹ̀ náà? Mọ̀mọ́dún àwọn ẹ̀gbẹ́ máa sọ wípé kí ọmọ kí ló tẹ̀lé àbá ká bá jẹ́ gbèsè àlọ́wọ́ kọmọ tó wá pé ẹgbẹ́ wá pé zọ́ọ̀ yẹn òun kò lọ à ń pè fún ọgbẹ́ láti gbé jáde lọ́wọ́ ààrẹ tí wọ́n máa gbé jáde jùlọ mania máa fi gbé wọ́n ti ẹ̀gbẹ́ jáde ní wọ́n tó wò mo yà wọ́n bá jẹ́ àdójú ọmọ kí òun ló wà pàṣẹ bóyá ìwọ́n tẹ̀lé àbá rẹ̀ wọ́n àwọn àbájá àbáhùn tó yí pẹ̀lẹ́pẹ̀lẹ́ ní ẹ̀sọ́ fún ọ pé à ẹ̀kùnlà ẹ má bínú pé má gbà ọ àkọ́kọ́ bẹ́ẹ̀ ya ìrẹ́pẹ̀ yẹn yìí o ọ̀rẹ́ bí ọrùn ọ̀rẹ́ bẹ̀rẹ̀ ọba ṣe ọba àdéjọ́lẹ́yà mẹ́wàá ẹ̀yìn. ọ̀ní mà pé ọ̀ní mà ọ̀ní mà fún ẹnu ayé wọ́n ti ẹ̀ ọpẹ́ ẹ̀rù láti ní ọpẹ́ nàbíyù pàtúkúrú pàtúkúrú náà ní rí bí ó sí ní ìjàzá ọpẹ́ ẹni àjọjẹ́gbẹ́ ọpẹ́ ẹni tá àjọjẹ́gbẹ́ bí owó tẹ̀sán fún padà ní ẹ̀sán díẹ̀ ìjọ ìdùnnú rẹ̀ ó mọ̀ ní ọdẹ́ táùsàn nígbà tó ń kó lọ tó ń séyàwó tó ń sílé tó ń ṣe dáadáa lọ́ọ̀kọ́ rẹ̀ sọ́gbọ́ àdáyà wọ́n pẹ̀lú ẹ̀ kò ń tàjẹ́ pé ọ̀rọ̀ ọkọ́ rẹ̀ níbi èsì báyìí báyìí obìnrin yẹ báyìí bá ṣe ń gbáyé nìyẹn àyùmọ́ bẹ́ẹ̀ lórí ẹlòmíì tí ọ̀hún lé báyé nínú báyé lé ayé rẹ̀ ayé rẹ̀ náà lé wọ̀lọ́ tí ó lé mọ́ra ẹ. wọ́n ti fún ẹ ọjọ́ ọjọ́ ọjọ́ ní ẹ̀mí ẹ̀mí ẹ̀ẹ́dọ́dọ́ sàmọ̀ nìyẹn. sọ̀rọ̀ sọ̀rọ̀ sọ̀rọ̀ yìí làwọn ọ̀dọ́ tí wọ́n àwọn ó fi ọgbọ́n kọ lẹ́kọ̀ọ́. wọ́n máa ń pè kọ́ ní gbẹ́tẹ̀mí náà rèé kódà bó ní ẹjẹ́ ni tí ó jọ pé kò ní ìdí ẹ̀ lójú ó wọ̀ lọ́jọ́ àyè ìgbàyàwó wọ́n lẹ̀ tó páálí mílíkì látàlẹ̀ lókègbà páálí páálí mílíkì ó lé lọ́dẹ́rẹ́dì lókè ha tó ti gbéka lọ́wọ́ lójú àǹtì ó tó wọ́n àti kiri ìmọ̀ta ní àbí nígbà wọn lọ́ka ìwọ́n lọ́tọ̀ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ̀ bá wọn lè gbogbo ẹ̀ẹ́dẹ̀ ọ̀gbà àmìnú ó lè rántí wá ọmọ ìṣirò òde púpọ̀ òde púpọ̀ òkàrè ẹ́ẹ̀ ọlọ́pẹ̀lẹ̀ ìjọba ń ta abílí yẹ lọ́wọ́ ìjọba ń lọ lókè kò ní ẹgbẹ́ sí ìdí yẹ ìyẹ lọ lókè. ó ní bàbá wọn náà ọ̀nà àgbẹ̀núgbà lẹ́yìn rẹ̀ ni òun sì máa ń gba ògùn ní rèé lọ́dọ̀ àwọn tí ń gbà lọ́dọ̀ ọ̀dì èyí wọ́n ọ̀dẹ́ni tí máa ń gbà lọ́dọ̀ ọ̀dì yẹn tí àwọn kan bá gbà tán wọ́n àfi bá wọn ló bá pe òun pé wọ́n wá sí lóde wọlé ọ̀rọ̀ bọ́ wọlé ló gba níta ẹ̀yìn ìgbà Báyìí ní níjẹ̀ ọkàn lọ́dọ̀ ẹ̀kọ́ láì wọ̀nyí báyìí. wọ́n tún bí òjò láti يرسل الولاء وسكرن برسل الجزاء وسكر الدليل برسل العطاء Ọgbẹ́lá ń gbé yẹn ọ̀nà mẹ́rin tó pín sí là ń gbé lẹ̀ yẹn. Ọlọ́run yẹn, tàbátá fún yẹn, tẹ̀gbẹ́ rí là ń gbọ́ lọ́wọ́ yìí. Jàbá òní ọ̀nà ẹ̀sán fún ẹ̀sán ọwọ́, ẹ̀sán àpò, ẹ̀sán ohun, ẹ̀sán ara, kágbé ara délẹ̀, kárí ni kárí ni máa wọn. ní jẹ́ ẹni tó ní ìwọ́ndọ̀ ni wọn náà. Àwọn náà ní ti wọ́n fi ìgbọ́lẹ̀ wà gbá ọ̀nà lórí. ọ. àwọn ẹ̀má ìdàrọ́ bí ẹ̀má wọn lára àpáta wá sí àrọ́bá ìjẹ́ wọn kò já sílẹ̀ wọ́n ti kó bà jẹ́ bàbá jẹ́ wá sára àmà sí ní mọ́júmọ́ ìjẹta wọ̀lá ìjẹta wọ̀lá ẹ̀kọ́ tó ju oorun ọjọ́ ju oorun mo tún jí tán mo tún fíìlì pé bí tí wọ́n ti wá bá mi náà mo tún sòdì mo tún jí mo ti jí o mo wá fún wá ń lò ó kiri à kí ló bàbá yà nínú sùn tó tó ìdí nígbà tó lábàtì bí a ti rí wọn lọ kí èmi mo sùn ìyá bàbá dé ní bá ké sí mi pé bàbá máa lè béèrè ọdún pé mo sùn máa di máa lọ bá wọn ní a ṣe máa ń gẹ́rẹ́gẹ́rẹ́ náà kò sí mọ́ wọ́n ti wé láwà ní wọn agbádá náà wọ́n wọ̀ wọ́n ti wá jókòó ìlú jáde lọ́wọ́ wọn lẹ́bàá kí ni ọtí mi dáadáa mẹ́tìmọ̀ jẹta. Ní máa ń bá bẹ̀rẹ̀ rọ̀, à kí ló bẹ̀rẹ̀ rọ̀, wọ́n á ní à bàbá ènìyàn wá kí ènìyàn wá kí ènìyàn wá kí wọ́n lè lórí jẹ́ à. Èmi náà jókòó lórí jẹ́ à gan, mo kàn ń ẹ̀dùn wá kí mi lé bá ní àwà kí ọ ẹ̀sọ́ náà nìyẹn wọ́n náà wà kí ọ bá bẹ̀rẹ̀ ọ̀rọ̀ bá ń sọ àwọn àṣírí iṣẹ́ yìí fún wọn lọ àwọn àṣírí dáwà máa ń sọ fún wọn pé báyìí báyìí báyìí báyìí bàbá ní à wọ́n ní tiẹ̀ tó tó sàn wọ́n tẹ́ ìyàn wá sí léèrè nígbà tèmi bàbá bá ń ta àwọn nǹkan yẹn àwọn ìṣẹ̀lẹ̀ ẹ máa ń kà pẹ̀lú ọwọ́ àlàáfíà mi wọ́n ń bọ̀wọ́ tó ń ṣe báyìí wọ́n fi ń kà wọ́n fi ń kà wọ́n fi ń kà bí nígbà báyìí orí báyìí nígbà báyìí orí báyìí nígbà báyìí orí báyìí ni wọ́n bá wá rántí ọ̀kan wọ́n fẹ́ kà kan wá rántí pé à ìyẹ̀kùn ìdájí. Mẹ́gbọ̀n yẹn ta mo jí dá mo ti rí ajé mo tó wà lẹ́kùn ti jí dá. Kọ́ta ní kẹwàá. Ọ̀rọ̀ wọn ni mo rántí sí gbogbo àtàgbà fún ọ. Wọ́n ń kọ́ ayẹ́rọ̀ tó pọ̀, apẹ́rọ̀ tó pọ̀ lára wọn.

torí ní ìbára wọn láti ní ìlú ọlọ́wà pé àjọ èyí máa bú ọlọ́run ní o èmi náà ti mọ̀ lẹ́yìn èyí ti jẹ́ ọlọ́wà tó kù ń jẹ́ ọlọ́wà tó kù ṣùgbọ́n àbá àti ẹni yẹn èmi tí ìjọ̀gbù máa ń fi ìlú ìgbìmọ̀ lára ìlú wọn wá níbẹ̀rẹ̀ ayé rẹ̀ mo kọ́kọ́ wá pé máàlì nígbà tó bá tàbí ẹ̀kọ́ ọdún lẹ́nu ìjọ wá pé ó léyìn tí wà báyìí ìlú ọmọ bẹ̀rẹ̀ àwọn yẹn ní àbọ̀wọ̀ láyé wọ́n ní gbẹ́yọ̀ kan ìyí tí wọ́n kọ́ ọjà wọn bá ilẹ̀ kan máa ìdáhùn rẹ̀ náà àmọ́kálẹ̀ ìjọba náà ọ̀rọ̀ dáhùn ìjọba ti ìjábí mẹ́rin ìjọba o àmọ́ nígbà wọn wá là ọ̀yìn wọ́n ní ká fọmọ lọ́dà káàmù tó dé rẹ̀ àmì ọlọ́run àtijọ́ lọ́mọ àwọn láti ibẹ̀ láyé náà ọ̀rọ̀ wọ́n ní fìdí wọ́n ní fìdí wọ́n ní wọ́n ti gbọ́dọ̀ ụlọ olólùwọ̀n bá àgbàlókè ìfẹ́ oní àdàlọ́ fún olè áńgá olólùgá olólùwọ̀n bá àgbàtà ní ìfẹ́ wọ́n ti káàkiri ọ̀tún fẹ́ bá gbé ètò kàkà gbé. wọ́n ní náà ń gbọ́dọ̀ fẹ́ ẹ̀rọ òjìṣẹ́ tó mú ọ̀dọ̀ fẹ́ tó أقول له قولا لينا لعله يتذكر أو يخشى wọ́n ní jẹ́ ẹ̀rù fòyọ́nà àwọn ọlọ́gbọ̀n ṣe àbúlájì bèèlù ṣé kò sí máa ń rọrùn tó lè já padà lọ́rẹ́ lọ́rẹ́ gbọ́gbọ́ ọdún náà. wọ́n gbé tó bẹ́ẹ̀ ọlọ́run ní kọ́ sọ gbólóhùn tó bá rọ̀ bá ìtura. ọ̀pọ̀lọpọ̀ àdàmú kọ́lá láyìí náà. kàkúlá náà ó káwọ́lá láyìí náà ẹ̀sọ́ gbólóhùn tó ọ̀rọ̀ yà fẹ́ ṣáà. لعله يتذكر أو يخشى Ọlọ́run tó ti mọ̀ pé kò ní mọ́ sí ìparẹ́, ọlọ́run wá fi kọ́ mẹ́lẹ́kọ̀ọ́ pé a kìí mọ̀, ó lè ṣe kí ní, ó lè rántí ọlọ́run kọ́ bẹ̀rù ọlọ́run, ẹ̀yẹ bá gbé ní egun. Ọgbàdọ́ máa ń bá wọn, wọ́n ní ẹnìkan, wọ́n ní ọlọ́run tó jẹ́ ẹ ma bú ọyọ ní ọjọ́ dị ó mú láti kú ní ojú ní ìmọ̀ àwọn ẹlẹ́dùn wọ́n ní máa lọ wọ́n ìjọ àlàbí ti bọ̀ tí wọ́n mọ̀ lẹ́yìn àlàbí náà mọ̀ lọ wọ́n bá láti ti bọ̀ kí na wọ́n ní àbọ̀ ọ̀rọ̀ náà àwọn tí wọ́n lọ wá àbá yìí pé àwọn kò náírà mi sí ọdún pé a ó jí o pé àwọn làwọn wà bá àwọn wọ́n ní wá wá wọ́n láti wá sọ àti pàdé òun kò ní ìdíkà fún ọ̀rọ̀ mọ́ àǹpa fẹ́ bú ọ ó ti padà mọ́ká mọ́ bú ọ wọ́n láti àdé bú ọ wọ́n ní ìdílé ọ̀rọ̀ mi yẹn ní kí ó sì wá ya ilé àtàngùláì àwùláì àfúrẹ́jọ lọ́rùn ìtàkùn àwọn olùsíṣẹ́ wọn tí wọ́n ní kìíní ìsinmi àwọn olùsíṣẹ́ wọn tí wọ́n ọ̀bẹ̀ lọ́la ilẹ̀ àtẹ́wà kọ́lù pẹ̀lú tó ìdí àwọn òkè ìdí àwọn àti òkè òkè yẹn àwọn ẹgbẹ́ ìrọ̀kọ́ ní débi dí lọ́dá ọ̀nà òkú fẹ́ yóò bá sọ ìgbésà náà kọ́ ọjọ́ òbí gbogbo ẹ̀ àwọn bá wà wọ́n ní ọba ń sọ fún ìyàpẹ́ ta lọ́pọ̀ ẹ yóò fi ilẹ̀ ọgbọ́n ẹ̀ dáńkọ́ láti ọgbọ́n ta lọ́pọ̀ ní ọgbẹ́ nìkan ṣé ò ní ilẹ̀ ọgbọ́n ẹ̀ sọ pé ìyá máa ti lè níbí àti níbí àti níbẹ̀ wọn. Takọ́takọ́ lọ́lọ́run lè jọ sínú ayé wà nílẹ̀ nìkan wà ọkọ̀ rẹ̀ nìkan. Bí sẹ́kẹ̀ẹ́ sẹ́ láyà láyà kọ́ wà kọ́ wà nílẹ̀ nìkan gbogbo lẹ̀. Ìyá wọn ti wá tóbi o wọ́n láàbá gbogbo ẹgbẹ́ ìrọ̀ ọ̀dáyọ kó láàbá ẹ̀rù ti pa wọ́n láàbá àwọn òní kò ní káì ọ̀nà tí wọ́n bá ti jọ́ dáwọ́ tí ó pé àdúgbò ọmọ náà ni wọ́n jẹ́ fún wa wà ìjọdá mọ́jì wọ́n ara wọn lé mọ̀ ọpẹ́ náà tú lọ pé ọpẹ́ ẹgbẹ́ ní ẹ̀sán ní wá ní ọpẹ́ ẹ̀dà ní Ọpẹ́ ẹni ajúlọ, ọpẹ́ ẹni tí ò tó ni, àwọn ẹgbẹ́gbò náà, ìlú tí ẹwà máa dá lọ́rẹ, ọpẹ́ ẹgbẹ́ òní ẹ. Ọwọ́ ọpọ́lọ ń fi ń jù lọ tẹ wá sádọ́ rẹ̀ yẹ inú ọlọ́pàá dùn yìí ní ẹ̀rùn jẹ ẹ̀yàn jẹ owó rẹ̀ jẹ́ pọ́n márùn lọ́dọ́ ní ẹ̀rùn tó bẹ́ẹ̀ni gbàgbọ́ rẹ̀ ẹjọ́ mọ̀ pé òun láyé wá pẹ̀lú ọ̀gá ìjọdọ̀ yìí ẹ̀kúnlẹ̀ máa bẹ́ẹ̀ bá kúnlẹ̀ máa ìjọ́ mìíràn yọ́ jẹ́ ọ̀nà tí ọpẹ́ mẹ́rẹ̀ẹ̀rin tó pín sí nìyẹ ọba àdìjọlá èyí tá a bá rí dúmbẹ̀ fọ́lọ̀ màdìmàtà yìí ọpẹ́ gbẹ́gbẹ́gbẹ́ wa kábòsí wa ń bẹ̀ ibi ọba yìí àyè ọpẹ́ káyọ̀ ọdúnpẹ́ síbẹ̀ bọ́ ọba lówó kò sì lọ́rọ̀ ilẹ́nu pé tọ́ mọ́mẹ́tọ́ bí ọlá ní ọlá lọ́wọ́ wọ́n ní mẹ́ta àwọn pẹ̀lú ìwọ ọlọ́run orí bí ẹni pé kò ìdí ò pọ̀ ẹ kò náà fún ní gbogbo yẹn ẹ onígbogbo kàkà nìyẹn kọ̀ wá lè àkàlò nídìí wọ́n náà ó ní Ọ̀pọ̀lọpọ̀ ọdún bẹ́ẹ̀ ló bí ń jẹ ọ̀dẹ̀ tó bẹ̀rẹ̀ sálámà láyé fóònù òkú sálámà tó rẹ̀ lóríkà. Ó dẹ́bi gbogbo bẹ́ẹ̀ wọ́n àrí ọ̀gá ìláyé. Ẹ̀rí náà lẹ́kọ́ wá Nàìjíríà, èyí aláìkú bẹ́ẹ̀. Ẹ̀lẹ́kọ́ wá Nàìjíríà dínà òfìsí mọ́. Ẹ̀kọ́ wá Nàìjíríà kò tó mi mọ́. Tó tẹ́ ní ìyà, ọ̀nà ẹ̀bá ẹ̀sàn ẹ̀bá ẹ̀lẹ́bẹ̀ lẹ́ẹ̀wó máa tó bórí iná tí ò sí lọ́bẹ̀ ẹ̀rú kan ní pẹ̀lú àwọn yìí. Ah, ọlọ́kùn jẹ́ ayédò jẹ́gbẹ̀ àlọ́ ọlọ́kùn máa bàlá ìwọ̀ ọ̀gá jẹ́ o ah. àbíyànjẹ́ máa mọ́ pẹ̀lú náà pẹ̀lú fáànù àbíyànjẹ́ máa lẹ́lẹ́ pẹ̀lú fáànù ìjọba ti yáyáyá ìdí náà jọba lọ ah. jìnnà tó bá tẹ́ra dáyé tí wọ́n tó ayé rẹ̀ ò dàrú ọlọ́wọ́ sí lọ́tọ̀ yọ́ máa jẹ́ ayé rẹ̀ máa dá lọ́kàn ọmọ mi ti gbọ́ pé nígbà ẹjá bá méjì àmọ́ ti dáàbò ní fásitì láti fúnra wá ẹ̀sẹ̀ gómìnà ti ń bẹ́ẹ̀ ní ọkọ ẹ̀yìn ìyá ẹ̀yìn ìyá ẹ máa yè ẹ máa yè ọpẹ́ fọ́kọ yín dúpẹ́ fọ́kọ yín má kọ́ fọ́kọ rẹ ìyá yìí àkóbá ní gómìnà má mọ̀ pé dúpọ̀ pẹ́ yóò fọkùnrin yẹn ẹ mọ̀ yí ó yẹ kó dúpẹ́ tó tó ti dúpẹ́ tó báyìí kí la wá fi tó tó bá yẹn ọ̀dà ọlọ́dà tó bọ̀ ọdún ẹni tó á fi ẹ̀rẹ̀ ní gbé gbàgbẹ́ náà ìmọ̀ bẹ́ẹ̀ tó bọ̀ ọ̀dà bọ̀ ilé yóò lọ́ọ̀ ló ń jẹ à ẹ̀rù jẹ pẹ̀lú gọ̀ọ́lọ́ ọkùnrin ọ̀dẹ̀ ló jẹ. alákòóbá ti pé ọyẹ kọ́ òdúpẹ́ òdúpẹ́ ọkùnrin àwọn ẹlẹ́sìn pé òdìjà àbáwọn tó tọ́ wà ní ìgbà wọn. Ó ti wá nígbà wọn náà lọ́lọ́pàá tó rí jẹ̀lẹ́ ìgbò. Ṣébó ti ní ìyàwó òun ní gbádùn mọ́. Nígbàgbé ìyàwó ti kó bá. Ìyàwó òdúpẹ́ lọ́wọ́ tó bá lọ bí àdéhùn tí ọ̀dà dé. Èbí ọdún lọ́fẹ́ àwọn ọlọ́fẹ́ máa ń yìí. Ìgbà ọmọ bó dé máa ń yí mọ ẹlẹ́rẹ̀. Pẹ̀lú ìdáwẹ̀ ní Ìyàwó gbogbo ọ̀rọ̀ ìdílé kí ni ìdílé rẹ̀ yẹ nǹkan ìdílé jẹ ọlọ́wà ní òun àbíkà gbogbo oríṣi ìwé ìfẹ́ wọn lọ́wọ́ ìfẹ́ lára fún un. ọkọ̀bà àìmá gbéyàwó ẹni tí bí ìgbé ẹbí pẹ̀ ẹrú mọ́lé ó ní olùkọ́ pẹ̀lú nínú ìwọ́n àtàkó ìgbọ́nà àpàlé múyàwó lápàlé náà lé sínú jẹ́ lóòrùn dénú kó pé ọ̀pọ̀ ọ̀pọ̀ ìlé kọ́sà ìlú àwọn ọ̀tọ̀kàtọ̀kà báwo ló dúdú wọ́n kò bẹ́ẹ̀ náà wọ́n wọ́n lọ sí àwò wọ́n lẹ́kùn lọ wà rí wò wọ́n tó lọ wà wọ́n lẹ́kùn ẹ̀yin ẹ̀sìn ìdílé ìdílọ́pà tàbí tó gbé fẹ́ gbogbo dà bí lọ́wọ́ àbájẹ́ ẹ̀mí ní gbogbo sòrí tó náà wáyà ẹ máa ẹ máa dáa ní kódà láyé ìdílé ọ̀dọ́ bá ń bá wá dáa òun náà tó tó dé. tí ọ̀dọ́ bá bá wá òun náà tó dé dáyà ẹ̀yìn gẹ́gẹ́ ẹgbẹ́ta. ọ̀rẹ́ ìgbà pé ọ̀dọ́ bá wá bọ̀ ọ́ Wọ́n náà lọ́wọ́ ọdún tí máa ń tàwọn obìnrin, olùkọ́ bá wọn lọ sí ọkọ̀ ọmọ òfẹ́ dágbó tó ń pa ní máa ń tà àwọn obìnrin. Kàkún kàá máa dá àtọ́mà báyìí òfin bá kọjú sí ní àwọ̀báyìí, kọ̀gbẹ̀ sí ní àwọ̀báyìí, wá kọ̀ ẹ̀yìn sí ní àà. Lọ́dọ̀ inú rẹ̀ máa dùn fún ní agbọ́yẹ inú rẹ̀ máa dùn tẹ́lọ̀ tó ń wà rà àwọn tẹ́lọ̀ máa bèèrè wà àwọn obìnrin pé àwọn tó bá yẹn náà sí làwọn àpá àtọ̀ kí láà sí lọ́kọ̀ orúkọ yìí ẹ̀dá àbúgbò lọ́pẹ́ tí àwọn ìjọ sọ pàtí lọ́pẹ́ tí èèyàn gbígbó lọ ó ní ọ́n ti lọ èyí lọ́pọ̀lọpọ̀ tó ń létí ọgbẹ́ ọlọ níranran ẹ̀já máa dún bábá nìkan máa dún ìmọ̀dáyọ́ dá àdìjáyọ́ rọ̀bọ̀ lẹ́yìn ti jẹ́ nìyẹn àwọn awàta tẹ̀sírí ní wọn bá àtò sọ́kọ́ kí wọ́n sàgbà fún wa adẹ́sọ̀rọ̀jọ́ gómìnà wa tó bá ní jẹ̀rí àti mọ́júmọ́jú so ó dà wọ́n sọ́dún pé níṣẹ́ yá bá wà ní ilé lọ́sẹ̀ àwọn adájọ́ gan ó sì ní. ó lẹ́yìn adájọ́ lè wà kálẹ̀ ẹ̀yìn náà gbádùn. ó ní kó dàbí yẹn bá wà ní ilé ara rẹ̀ tó bá jẹ́ kó bá ní ìlú yẹn ilé ara rẹ̀ tí ó rí ìlú yẹn ju tí ó gbé ta ó fẹ́ yà adájọ́ ń dùn mí àwọn sọ̀rọ̀ ìlú gbé àwọn ìfẹ́ àwọn ẹlẹ́gbẹ́ nígbà yẹn. so bí yóò ti jẹ́ mi yẹn. المناسبة أبيك أبيك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم المناسبة نعم بعدما ذكر الله تعالى أن استئذان المنافقين في تخلف عن غزوة تابوت كان بغير عذر وأنهم أرادوا تخلفا ثم استاذنوا سترا لنفاقهم أقام الدليل هنا على ذلك وهو تركهم لاستعداد المشاركة في هذه الغزوة وأوضح أن خروجهم مع الرسول صلى الله عليه وسلم ما كان مسلاءة وإنما يؤدي إلى مفاسد الثلاثة هي الإفساد والشر وتفريق كلمة المؤمنين بالنميمة وتسبب في السماء بعض ضعفاء الإيمان كلامهم وقبول قولهم ìgbà ọba àdíjọ́ láti sọ wípé jà láàdú làwò ìjájà ká ní wọ́n bá fẹ́ jáde ni wọ́n plan fún ìjáde bá fẹ́ jáde pẹ̀lú àdẹ́bí lójú òun wọ́n plan fún ṣùgbọ́n ọlọ́run ní wàdá fi ń kẹrí àgbà orí ìyá àṣàmù ọlọ́run òun fẹ́ tí wọ́n dìde náà ni òkèlú màá ọlọ́wọ́ àrùn àwọn mọ́lẹ̀ ọlọ́wọ́ ìdí mọ́lẹ̀ ó jẹ́ ìdí mọ́lẹ̀ ọwá ní ẹjọ owó pẹ̀lú àbí wọ́n jókòó léjọ àwọn obìnrin àwọn aláìlágbára àwọn aláàbò ara tí wọ́n wà nílé ìrẹsì owó pẹ̀lú wọn ẹgbẹ́ ẹ̀kọ́ ṣe tí ò tí ò ẹgbẹ́ ẹ̀kọ́ ṣe tí ọ̀yẹ̀kọ́ ṣe tí ò wá ṣe so wọ́n sọ pé gbogbo láàrin àwọn tí wọ́n ṣe náà ní agbófọ́ tó ṣe yẹ jẹ́mọ́ ara wà nílẹ̀ ìkọ́lọ́hún já gómìnà yàn bọ́nà bá bá wọn kà lọ́lá nù wa kọ́mọ́rọ̀ pé torí òun ìtàrà òun bò lọ́lá torí ẹbí rẹ torí ará rẹ torí ìjẹmọ́ àtọ̀ wà ń bẹ̀ lọ́nà fífọ́ ọ̀wá lòlú ọlọ́pàá kápó mẹ́rin ọba gbogbo mi ní àyíká wa ìdílé rẹ̀ dáadáa ẹ bá mọ àti máa bọ̀ wa àwọn kan bẹ lánàá tó yẹ pé àjọ mẹ́ńdáníkà náà ni ìtawà ọ̀nà tí wọ́n ọ̀nà ọ̀nà tẹ́ tí wọ́n wá ní ká bàbá àbẹ́ lọ́ọ̀lẹ́ lórí tọ́bẹ̀ ilé gbòòrò tọ́bẹ̀ ilé gbòòrò tọ́bẹ̀ ilé gbòòrò bàbá ìjọba ọmọ pé ọlọ́run wọ́n la àwọn wọ́n wọ́n tún lọ bá wọn gbé à ah, ẹ mọ́ ìlú bá ìyẹjọ́ bẹ náà ní ìjọba ní ara owó tó pàjọ́ náà ní pé bàálù ìlú òkú ni wọ́n ti wọ́ sí lẹ́nu ẹ̀ lọ́mù hmm. amúni amúni tó mọ́ lọ́mù ọwọ́ àgbọ́gbà wà lájé lájé ó bẹ̀rẹ̀ fún ọ o bàbá gbọ́ wa àmọ́ àlọ́ àmọ́ àti ìjọba sábà yí ọ̀rọ̀ àkùdá bí ìtẹ́lẹ̀ ìmòore àbíjì tó lóore òní lọ fẹ́ ó jẹ́ rẹ̀ sẹ́lù ní ìjẹ. Àmọ́ náà wọ́n lẹ̀ sọ. Àbíbí sọ̀rọ̀ rẹ̀ òun sọ pé ọ̀pọ̀ tẹ̀ èkó ní ẹlòmínà jẹ́. Ọlọ́run rẹ̀ sá láàbò rẹ̀. Kò dá sí ẹ̀fọn àjẹ́rẹ́ ìwòrì kò dá ó burú púpọ̀ àmẹ́nu rẹ̀ kọ́ yẹn torí ní tọ́lá fi dé bẹ́ẹ̀ ni ẹni tí ọ̀bá wí ní ọ̀dọ́ sí lẹ́nu kó nítorí ìwòlò lọ́wọ́ fi dé fún ọ àmákọ̀ọ̀dọ́ sí wọ lẹ́nu pé torí wọn tọ́ wọ́n fi mà ẹ máa wọ́n náà máa ń tẹ̀mù sílà táwọn ìgbà tó wọlé pé lára pé kẹ́kẹ́ fẹ́ fẹ́ nìkan lówó kọ́ pé ẹ bá one thousand yìí ká ẹbí lẹ̀ àní ẹgbà àní ẹbí lẹ̀ àní ẹgbà àní ẹbí lẹ̀ kò ń ṣe pẹ́ ní tẹ́ máa ń nà lọ́wọ́ kan lọ́gbà tẹ́ mú gbà á àbàbọ̀ lẹ́sẹ̀ rẹ̀ lọ́yọ́ lápò wà ní rẹ̀ àyè ah, ìjàdú rẹ̀ rẹ̀ à ó jà ní ìdẹ́yẹ ah, fà ẹlùmí àwọn ògbówó lẹ̀ nígbà bẹ́ẹ̀ tí ọ̀dà gbówó yẹn ẹ̀sẹ̀ ní ìbánìyẹ́lé àwọn ọmọlúàbí ni ọmọlúàbí ni ọmọlúàbí ni kó ìdílé tẹ lọ́rùn ìfẹ́ ìjọ kan jù àná. àmọ́ ń ta ọlẹ́lẹ̀ ni pé kì í sẹ́nu ṣe ẹ lọ́tọ́ sí pé torí wọn kọ́lọ̀ fi dé pọ̀ àrẹ́nu ẹ̀kọ́ o àwọn ẹ̀wọ̀n lọ́mọ sọ bẹ́ẹ̀ pé tí bá pàwọ́ àìsàn kò lọ́gbọ́n rẹ̀ nù gbọ́dọ̀ ẹ̀yìn ní ẹ̀yìn ní ẹ̀yìn ló sábà bí wà ẹ̀yìn ló sábà bí wà ọmọ ilé jẹ́ náà wá dá bọ̀ lẹ́yìn láwọn ọmọ lára ọmọ akéwú lára bàbá bàbá ni ọ láwọn ọmọ ṣẹ́ lára iṣẹ́ rẹ̀ tí wọ́n dá bọ̀ lẹ́yìn kìmọ̀lẹ́bàyọ́ mẹ́ ẹ wá wo àwọn tí àmàgbà tí wọ́n ń jíṣẹ́ owó wọn tí wọ́n náwó lórí ìdí fún ẹ̀kọ́ ẹ̀kọ́ ọlọ́run ti tọ́jú wọn pamá àmàbàjẹ́ tí owó wọn fi tọ́ àwádá bá bẹ lọ́wọ́ àwádá ìgbàjẹ́ náwó sí ẹ̀sìn àjọ ìgbàjọ́ àfún wọn. ṣé òwe yóò bá wà sẹ́mẹ̀ ẹ̀ sí dábàá torí fún ìyàgbogbo ìyàgbogbo àwọn ọ̀dọ́ tààmúlà

ìbára yìí tó ní pé ìjẹ́ ọ̀rọ̀ fẹ́ lè lé ọmọ àmà ọmọ ìlú ìṣẹ́ ìjọ ọ̀rọ̀ mi ìrọ̀fẹ́ ìrọ̀fẹ́ lábá àmàlọ́ mi ìṣẹ́. Bàbá àgbọ̀ fún òun fẹ́rí tuntun tó tún máa ń sọ, wọ́n máa ní ìrẹ̀ ìgbé ọlọ́run wo, ọlọ́run ọwọ́dá ọlọ́dá gbé. Bàbá Bẹ̀rù èèyàn fúnlẹ̀. Ah, wọ́n ti ń tẹ̀lé àwọn ọlọ́run. Yóò fi ẹ̀ báyìí lórí ẹ̀ṣẹ́ àìríbe ìdè kún àyá ti ìdè ọdí kí ìjẹ̀bí wà máa dáríkà àyàwó ìṣẹ́ àti ọlọ́run ọmọ ìwọ́n bẹ́ ọjọ́ ọpọ̀rọ̀ wa mọ́jọ́ tó tí a dé bẹ̀ kọ́kọ́ tí a lẹ́gbẹ̀ẹ́ tọ̀ ẹ̀yìnbá kí ìyá ayé wa ò ní oníyẹ jẹ́ tó ti bá lọ́rọ̀ ẹ̀ẹ́n wọ́n tí wọ́n bá Àmọ̀dára rẹ̀. Ah ah.

wọ́n yá jó padà. Àwọn náà ti bẹ́ẹ̀ o. Àwọn náà ti bẹ́ẹ̀ náà wọ́n máa ọlọ́pìnjẹ́ bá fẹ́ lọ ní wọn bá ti pèsè lẹ̀ wọn fẹ́ lọ ní wọn fẹ́ lọ ní wọn fẹ́ lọ ní àwọn afọ́wọ́n tẹ̀sí wá ń sọ ọ̀rọ̀ lórí èyí pé lẹ́yìn tọ́rọ ti sọ bí àwọn èèyàn kan ṣe ń báyọ̀ ọ̀dá lọ́wọ́ ànábì nípa pé kò ní jẹ́ káwọn ráyè bá lọ́gbọ̀n ẹbàgbẹ́ kọ̀ọ̀tẹ́ yóò ní gangan ìgbélẹ̀ náà ní gbé ẹgbẹ̀ní kan lórí ẹ̀pàpọ̀ ó lè pé ó ní kàtà oníkò ní oríkọ́ káàtọ̀ pé bí iṣẹ́ ìlọ́wọ́ bẹ́ẹ̀ lọ kí ní ẹ̀bà ti dájú oòrùn káàtọ̀ pé kàtà ti ẹ̀mú lòótọ́ ti bá ń sí lòótọ́ àmọ́ dájú bí iṣẹ́ rẹ̀ bá ti dé yóò dájú ilé ẹ́ ogun tàbúkì wọ́n bẹ̀rẹ̀ láì dárò ní kankan ọlọ́run ni wọ́n fẹ́ dúró ní ìnáwó nígbà yọ̀ǹda wọ́n kàn fi yọ̀ǹda díjẹrẹ wù ní. amúdẹ̀ nílùú wa kẹ́lẹ́ mọ̀ pé wò ní kan fèmí. ọlọ́run ti bẹ́ẹ̀ gbé ní òun lálẹ́ jọ ogún àdúgbò tó ní òun pẹ̀lú tó múra lẹ̀ ọlọ́wọ́ àlàmọ́lẹ̀ ìgbé ẹwà wá ẹ̀yìn náà wá wẹ̀ mùsùlùmí àti àdìdábí àti mùsùlùmí àwọn sáré rẹ̀ ìgbé mo wá fi àyè má lè lọ wọn sọ epo yìí ni mọ́tà òbí ń bẹ̀ kó lóore ń bẹ̀ bí a bá bá yín lọ wọ́n rìn ní pọ̀lọ́dọ̀ wọ́n wà lọ́tà lọ́wọ́ ni. àbí bí òní bá yín lọ náà ọ̀dẹ̀yìn ọlọ́run ọlọ́run ní bọ́ bá lọ nǹkan tí wọ́n ó dé pọ̀ ara mẹ́ta ní tí wọ́n ṣe àkọ́kọ́ ìfàd wọ́n bá gẹ́gẹ́ mọ̀ iná ẹlẹ́ẹ̀kejì wà sáàrẹ̀ wọ́n tàbùrú jẹ́ pé ẹ̀rí màkọ́ olùdùwà ẹmọ ẹbá fún ẹ̀rí orí níyàn sí bá ẹbá fún ọyàn lórí níyàn sí bọ́lá wá gbé bọ́lá wá gbé ẹni tó dẹ̀ ọ̀rẹ́ àdúgbò wọn sọ gbólóhùn àkúlù máa yẹ ìdí ìlàrò ẹ̀rùn ẹ̀fẹ́jì tí wọ́n fi lábúwú ẹlẹ́kẹta ìlọ̀ ọ̀lẹ ọ̀rọ̀ ọ̀lẹ ká máa sọ lójú àwọn tí máa ní wọn ò sí ìgbò tí àkóbá àwọn wọ́n máa sọ̀rọ̀ ọ̀lẹ pé ìpín gbogbo eré mi ìsìn láǹpara wa sí ìsìn kí ló ẹwọ́ mi tó bá iná ìsáwọn iṣẹ́ sí ní ìyí náà àwọn gbà bí bá ń sọ jí ara rẹ̀ bò àwọn ìlú ẹ̀mí ní ọ̀gbọ̀ tó gbé ìmánì level by level ni tọ̀bàkọ́ sí ní ìmánì ìmánì ẹlòmí ìdébìdé tí àyọ̀ gbé rọmọ́sì nǹkan ẹgbẹ̀ ìmánì ìyí máa ti dáadáa fún yí lọ́dọ́rọ̀ yìí ẹyí ẹ lọ́rọ̀ mẹ́ ẹ̀dẹ̀nu mẹ́tẹ́kọ́ ẹjọ́ mama àgbàrá ẹjọ́ ẹlòmí ìmánì ló tó bá wọn ìmánì yẹn wà fún bẹ́ẹ̀ ṣe àmọ́ tó bẹ̀rẹ̀ ẹ̀dẹ̀rọ̀ pé káì wọ́n ti máa ń ta olóòrùn náà ń fẹ́ ẹ̀dẹ̀ tẹ̀lé ọ̀rọ̀ wọn nù. Torí àwọn tí máa ń yàn òyìnbó àgbo yẹn láti ní kí wọ́n mọ̀tì láàyè lọ́rọ̀ ọ̀rọ̀ ojú yóò máa sọ ọ̀rọ̀ ilé yóò máa sọ. Adẹ̀kùn báwo yẹ̀ sí wọ́n ní báwo. Fàkánà tilẹ̀ ayé ti lérú ilẹ̀ fọ́bí hàn lè ẹ̀sìn záàrì. Ẹ̀bẹ̀ mo ní mo fẹ́ ká máa gé mi lórí ẹ̀kọ́ ti jẹ́rí. Àtẹ̀síro àlùbáyán. Bóni ṣe rí mo fẹ́ ká gé mi lórí ibi tí à Àwọn ìdí àti máa ń gbé fúnra lọ́dọọdún ó ti rẹ́bi sílẹ̀. bẹ́ẹ̀ ni o ọ̀run tí ò lè jáwẹ̀. ẹ̀ẹ́n bẹ́ẹ̀ mọ̀ ni. ọ̀run àwọn ẹyẹ tí ń gbó hàn. àwọn ẹyẹ tí ń gbó wọn á. kò sí lé ọ̀run. ẹ̀yẹ́ mọ̀ pé nǹkan mọ́ nǹkan torí àwọn tó ń gbọ́ nǹkan ah. mí máa orúkọ yìí gẹ́gẹ́ bọ́ àbíjọba náà orúkọ láyé ọ̀rọ̀ padà ń jẹ sáyẹ bó oúnjẹ àbẹ́ríkà tá a máa ń jẹ lọ́dọ̀ ọdún bọ́ wájẹ́ fún ìdìbò wa mọ́lẹ̀ tí àwọn tá a gbóhùn láti ń bọ́ nìyí yàtọ̀ tán tán yóò gbọ́ lọ́hùn yóò kà wa. àmín kọ́mọ ní sàmú jàmá àtúrò ẹ̀ sọ lórí. owó tó ló kọ ni wọ́n fi ṣe tọ́lọ̀ yìí ọbẹ̀ wọ fọ́ mílíọ̀nù náà fi ṣe tọ́lọ̀ yìí wà ìjọba wà ìjọba fún wọn. àwọn àwọn àǹtọ́ọ̀ nìkan two million ní mílẹ̀. ìṣàkùnmọ́lọ́ ẹ̀rá. àǹtọ́ọ̀ nìkan two million ní mílẹ̀. ṣé o. àwọn àjẹmọ́ ìkú la la pé ká lè jẹun àgbàríkà lọ́dún yìí ká tún wá jẹ́lẹ̀ rí. Àlọ́ jẹ́ ẹ̀rọ àgbàríkà sí àlọ́ jẹ́lẹ̀ rí. Iná bẹ́nu ètò òní kí wọ́n pè fún wa, àbátàbátà lè fi bí wọ́n ṣe lóbi ó ṣe kárí pẹ̀lú ọlọ́run. Làfẹ́ máa yọ ọ́ nígbà ọ̀kan walikulaatɔ jɛ ban ka walikulaatɔ. walikulaatɔ to tɛsitɛmiru le ayatu fi tawudi ikɔbayi limunafikin wabayani akɔrihin watabi limuminina mima ka idihin. wọ́n ní wùlátọ̀ yìí pé ájá sọ nítòótọ́ lórí àwọn mùnáfìkì ìtànà wọ́n ló sọ nítòótọ́ wọ́n ní wá gbọ́ ájá ló máa wá ṣiṣẹ́ lọ láéláé lára mùnáfìkì ìhùn àjò àbàbáwà wọ́n nílò ìtọ́ àwọn àyà yìí ó sọ̀kalẹ̀ nípa ayé àwọn mùnáfíkì ìtànà láyé alẹ́bùwà Muhammad ṣùgbọ́n àyà yìí ma ti sẹ́ lọ náà ní tálìkì amọ́lọ́wọ́ ti dé lórí àwọn mùnáfíkì ìtòjì òní náà táyọ̀ ayé àìsúsàlàyé ewu tí máa bẹ bọ́ọ̀lù náà fi jù lára sí ọlọ́run. àwọn bàbá ní ayé àìsúsàlàyé àwọn ewu rẹpẹtẹ tí ń bẹ lára àwọn gbàmọ́gbàtà nípa ètò ewu tí ń bẹ lára àwọn ti fi ọlọ́run. wàtàzírì mùmìnì wàtàzírì mùmìnì náà ní màgà ìdìbò. ayé àìsúsàlàyé bí àwa mùmìnì ó sì máa sára fún ìdí àwọn mùnà. ayé àìsúsàlàyé bí àwọn olùgbọ́ àwọn tá a gbà sí nítòdé ìbáàkì máa dára púpọ̀ báwọn sọ̀fẹ́ ti rí ẹ̀dá wọ́n ní ayé àwọn bẹ̀bẹ̀ láìláì ọlọ́run lórí ìwà ọ̀ mo wá fẹ́ yára ṣàlàyé ọ̀rọ̀ ọ̀rọ̀ kan fún wa ẹgbà pé rògbàmù láti sọ̀kalẹ̀ rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wa la sáfẹ́fẹ́ lọ̀dánù tààtì dúbá lọ̀dánù tààtì lérè dúbá mú tààrẹ ìtafẹ́fẹ́ yẹn tí ayé wa náà ti kí ni ọ̀yá tọ̀ táwọn máa kọ̀ sí ìwé lọ́mọ́ràn tó bá dẹ́yìn àwẹ̀ ọlọ́run máa ń gba tó bá rẹ̀ ó máa ń gbà tányányányá ní tóun náà bá padà sí ìdí ẹsẹ̀ máa. arábìnrin yẹn wọ́n pè ní gàdìdíyà gàdìdíyà láyé ànábì ni gàdìdíyà yìí obìnrin ni ẹ̀ṣẹ̀ ńlá lọ́sẹ̀ ẹ̀ṣẹ̀ ńlá ọ̀ràn ńlá ló dá àwọn yẹn ibi tẹ́tẹ̀kẹ́ òde نعم فجاءت الى رسول الله صلى الله عليه وسلم وهي حبلى من الزنا اراد وابا النبي صلى الله عليه وسلم واعترفت عنده بانها زنت وين وين النبي يريد هو النبي ó sì máa gbé wọ́n lẹ́kùn pẹ́ bá ní ìsìnà ní ìgbàmùsílọ́kọ̀ọ́ وأمر النبي صلى الله عليه وسلم أن تتوب إلى الله وأن تستكبر يعني وأن تستكبر على نفسها أنا ربنا بيوني أنا بيوني أنا يا رسول الله طهرني طهرني من الذنوب الذي أذنبته وأمر النبي أن تتوب دا وأمر مبينا أنا بيوني دا ولو بيجينا إنه ويا كان لو لو كنت كنت كنت ìṣúrí ní bí nà ń bọ̀lẹ́nu ara àdá yìí tó ti lọ́kọ̀ abọ́mọjọ́ bá lẹ́lẹ̀ lẹ́yìn ìrìlá sọ́lọ̀ bá lọ sọ́lá pàdé àdáyìn jálá ní kọ́lá ti yá rọ́súlọ́lá àtúrí ìdù àti ẹrú dání kẹ́mà rẹ̀ tẹ̀gá àmà ìzẹ̀n ó lè fi jẹ́ mẹ́ran ẹ mà bí wọ́n á àlàkọ̀ lọ́jà ló lè túbà Amin. Ara mi ti dáadáa. Ṣé ẹ bá ní àdùnmọ́ka nípa ní tàbí ìyẹn? Ìjọba bẹ ọlọ́run bí a tó ń lura ní tàbí tàbí ìyẹn. Àwọn ọ̀pọ̀lọpọ̀ ojú bá kò fi ẹsẹ̀ yóò fi gbogbo onímọ̀ ọ̀dá yìí. Ọlọ́wọ́ àti ọ̀dẹ̀ ẹ̀dẹ́ mi jẹ́ ẹ̀dẹ́. Ọ̀dẹ̀ ẹ̀dẹ́ mi jẹ́ ẹ̀dẹ́ rán. Àwọn ọmọdé mọ̀ nǹkan ولكن صلى الله عليه وسلم أمر أن تنتظر حتى تبعث ثم تبتم الولد أنا من هذا تذبع بني ما عنده olóòtú lóyún ààrẹ ilẹ̀ kò pa ọba yìí tẹ bá pa ọwọ́ kò mọ̀lú rẹ̀ náà lọ bí mọ̀ náà ọba tí wọ́n dán kọ́ padà wà wọ́n àfihàn sọ́ ohun bàbá tí ń gbọ́wà ìyá tí ń gbọ́wà wọ́n àfihàn sọ́ mẹ́rin yóò kẹ́

نعم أما ربي صلى الله عليه وسلم فرجما فرجما أولا تجو أما ọmọ wa ìgbìmọ̀ oúnjẹ ẹgbẹ̀ ọwá fi búrẹ́dì ọmọ lọ́wọ́ ìgbẹ̀tí ọmọ ẹgbọ́ àdúrà kí àti ìmọ̀ tó fi ṣe gírí o lè dá jẹun ó ti gbọmọlẹ́mẹ̀ òjò jẹun ọ̀yẹ̀ wá ti dẹ́bi. láti tó mọ́ta ní wọ́n rẹ̀ kí mi náà túbà tó ọba ṣe bọ́ọ̀tà já túbà tiwa náà ọ̀pọ̀ tó kẹ́yọ̀ yìí. فكان من جملة ما رجم خالد بن الوليد رضي الله عنه فأصل عليه دم من رأسه حين ضربه ضربه iná wọn fi àṣẹ lógo káyọ̀ wọn sí bẹ́ẹ̀ wọ́n ní ẹ̀rẹ́ ìrọ̀lẹ́ kò ní à lórí lọ má lọ gbogbo kádùmọ̀ wà ní bá abẹ́rẹ́ ní kòlókò a máa ń fi ọkọ̀ sí kádùmọ̀ wà ní nílẹ̀ ìyẹn lọ fọ́ orí ẹ̀dà gbàdúrí ẹ̀fọ́ dànù ẹ̀yẹ bá ta àtàrà orí rẹ̀ sí ara kádùmọ̀ wà ní bí fasábà ni àìsíwá gbogbo olùsí ẹ̀jẹ̀ òsì rẹ̀ tó yí ńlá ẹ̀jẹ̀ òsì ya rẹ̀ فقال له النبي صلى الله عليه وسلم لقد تاب لقد تابت توبة لو تاب صاحب مصر لغفر له Ànábì Khalidu ojú ń gbòrò ọba tí gbòrò ẹlẹ́gẹ̀ ìdájú lànà Ànábì ló ti túbà ààrùn ọ̀gbùmọ́ ó ti dèyàn ló jẹ ní ọlọ́run ó ti wà ìjẹ́nà ààbọ̀rọ̀ fún máa alábìyẹ sọ fún ẹ tó ní sọ́ẹ́bù ìmákìsì sọ́ẹ́bù ìmákìsì ní ìkẹ́sìn tó bá tún bá gbogbo ìtúbọ̀ mẹ́rin yìí ọlọ́wọ́ ìmákìsì tára pé ìfẹ́ ìmákìsì ẹbí máa gbowó ọjà ọlọ́jà tí ọ̀bá lọ́jà kájà ẹ̀dẹ́gbó oṣù ẹ̀ ní pé owó àwọn ìbá ń tajà ọ̀dẹ́wọ́n rí olóyìn wọn tí máa fi jẹun tí máa lọ lò àwọn àbá àníkàṣe mà bẹ́sẹ̀ èdè burú tó ó lé bí àdúgbò lọ fún wa ní àkókò ẹbí pé sọ́ọ̀tì wọ́n ti dẹ́gbẹ́ ní ìbímọ náà ni tó bá tún wà lọ́wọ́ àpẹẹrẹ ọlọ́wọ́ orí mi gbogbo owó ló ló jẹun ló mú jẹ mi ò mọ bọ́ ìgbẹ́ gbọ́dọ̀ ẹ̀yẹ ọlọ́run kà ń sọ̀rọ̀ lọ́rọ̀ bẹ̀ yẹ kẹ́lẹ́ mà bí obìnrin kàdé sọ ẹ̀sìn mọ́síkì lọ́ba tí ó bá bẹ́ẹ̀ lọ́wọ́ ìlú mọ́síkì. ولما توفيت رضي الله عنها صلى عليها النبي صلى الله عليه وسلم فقال له عمر يا نبي الله تصلي علي وقد زني فقال لقد تابت توبة لو قسمت على سبعين من أهل المدينة lọ́wọ́ sáàtìhùn. Aka ìṣẹ̀ ní tíwájú kíká ìlọ túbá ìṣẹ̀ tíwá náà. Ẹnu gbọ́nà ń fẹ́nà túbá púpọ̀. Ẹnu gbọ́nà kàn síbẹ̀ máa náà ni. Kí ní kàrí oúnjẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó jẹ́ nǹkan kú lọ túbá rẹ̀ nílẹ̀. Tí lọ́pọ̀ dáná yìí ṣe àlá ẹ̀ṣẹ̀ pé èso dẹ́ṣẹ̀ yìí mọ́. Èso dẹ́ṣẹ̀ yìí mọ́ ọlọ́run ti forí jìn gbogbo wa. Àmín ìmọ̀ máa ti gbogbo fẹ́ẹ́yá dẹ́mi ẹ̀ lọ adẹ́mìlẹ̀ ẹgbẹ́ ìta ẹ̀ẹ́bà òsì lára ẹ̀yà tí òsì là adẹ́bà á dìbì ìrùn ọmọbìn ní wa ó ti rùn tẹ́lẹ̀ lórí ìdùnnà táàrẹ̀ lókò wa ó ti rùn sílà adẹ́mìlẹ̀ ti rùn sílà adẹ́mìlẹ̀ ta bá kó àtọ́rì èèyàn jọ tùgbà nínú ẹ̀sẹ̀jẹlẹsẹ̀ àtọ́rì èèyàn túbọ̀ obìnrin ẹyọ kan yìí ó gbogbo ẹ̀sẹ̀ àtọ́rì yẹn gbogbo ẹ̀jẹ̀ àdọ́rin dúpẹ́ ọmọdé yẹn yọkẹ̀ omi àdọ́rin yẹn ọtí mímu ẹ̀mọ́dì bẹ́ẹ̀ mọ́. ìrọ̀pípa ìrọ̀pípa ẹ̀mọ́dì bẹ́ẹ̀ mọ́. owó èlé lílò ẹ̀mọ́dì bẹ́ẹ̀ mọ́. ẹ̀mọ́dì bẹ́ẹ̀ mọ́. gbogbo tí bàbá rẹ̀ ká tá a ti lè fi tá a ti dágbára rẹ̀ yálọ̀ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ẹ̀mọ́dàjọ́ ti má. ikú ọ̀dà ọjọ́ àwọn òdòṣù ọlọ́jà gùn lẹ́bi. àwọn kan fẹ́ wòye èsì wọ́n ń tẹ̀lé gírì gírì gírí lọ́dún ìwọ̀n tí ó kéfẹ̀ wọn tààlọ́wọ́ àmà bó wọ́n jẹ́ ní ìlú ìjẹ̀dàbá àmà bẹ̀ntó sọ́kọ́lọ́wà ọlọ́wà ọ̀rẹ́ ti dáàbì àti sínìyàn kálọ̀ túbá èlé ìtí bàbá ká nípa iṣẹ́ olóore kálọ̀ máa ṣe lọ́rẹ́ ti tó ní ní ní ní ó lọ yìí níwò ìjọ́rẹ́jọ́ rẹ̀ ní ìsìn àbí kí ni ìjọ́rẹ́ kí ni onídìsì onítọ́ọ̀fì pẹ̀lú ọgbọ̀lọ́ àtùwà náà san padà àtùwà náà san padà àtùmọ̀jọ̀ san wádọ́ padà bẹ́ẹ̀ni lọ́pàá ti gbé àdíwọ́ sí rọ̀bùdánà nìyẹn ìwàlejò ọlájọ́ ṣùgbọ́n láyé ní dáadáa ìsẹ̀yìn bí nílé sí àwọ̀ ìlú ah. ìlú tẹ̀sílẹ̀ ní ọdún ìgbọ́n ìta ni ọgbẹ́ ó lànà ọlọ́run ìdá àtàtì ni ẹgbùn pẹ́ pẹ̀lú orí díẹ̀ ìdá tó yẹ ká ní ní àná chairman local government ìlú ọ̀sọ̀rọ̀ kára nà bóyá sọ ayọ́ta ọ̀sọ̀ báyà wọ́n yẹ gbá ní ọ

ọ̀rọ̀ ṣẹ̀ríà ẹ̀sìn ọ̀rọ̀ ṣẹ̀ríà gọ́ọ̀nà wa ti bẹ̀bẹ̀ gọ́ọ̀nà ọ̀yọ́ ti ti bẹ̀bẹ̀ o bẹ̀rẹ̀ wọ́n ti ṣe bọ̀ tó jẹ́ mẹ́ta ẹgbẹ́ kí wọ́n pílẹ̀ ẹ̀fọ́